olórí burúkú yẹn wò ẹ jẹ́ kí gbọ́ bàbá wọn bẹ sọ jẹ́ kí gbọ́ bàbá wọn bẹ sọ olórí burúkú olórí burúkú ó fi mọ́tò gbà á yàn ó yà mọ̀ ń gbà á kò dúró lọ́ba kanlẹ̀ ó rẹ̀ pé mi ò dá ọmọ ọmọ dábọ̀ rẹ̀ ọlọ́mọ bàbá yà lọ́rùn mi jẹ. ẹ farabalẹ̀ rojọ́ mujẹ mujẹ. ẹ farabalẹ̀ rojọ́ ṣé torí ẹ̀dọ̀ ni gbogbo ẹ̀ ń ṣe wá ń dábọ̀ gidi. sábàtọ̀ sábàtọ̀ sábàtọ̀ pa èyí náà sábàtọ̀ pa èyí náà sá káde bẹ́ẹ̀ ni mọ́tò ọgbà. ó tẹ ẹsẹ̀. sábà ìta yẹ ẹ. ó ní mọ́tò ọgbà yẹ lẹ́yìn. ẹ wo bí ó gbẹ́jú o ọmọ tó gbá ó lùkú o mo máa bójú ẹjẹ ni o. ọ̀wá fojú ta jẹ ó mọ bí tó wà sá. ok kò sú èrè ó yà mọ̀ gbọ́ kí ló wá ṣẹlẹ̀. ọgbọ́n kí ló ṣẹlẹ̀. ẹ má bínú sá òótọ́ ni bọ̀tẹ́ ẹ̀rù ah! ló bà mí. ẹ má ẹ má ẹ má. mo ní mo tẹ́ ní kú mo máa bójú ẹjẹ. Ah! sọ ibu tẹ́sí ibu tẹ́sí. ok jẹ́ ká gbàgbọ́ òṣèṣì. kí ló ṣẹlẹ̀ ń ló ti ṣẹlẹ̀ jẹ́ ká gbàgbọ́ òṣèṣì. ń bọ̀ ló ti ṣẹlẹ̀. adàfin yẹn sá ẹni tí o ẹni tí o tèmi bọ́gánásà ni bọ́gánásà ni ọmọkùnrin lọ́ba síná bolè ọba eré one twenty thousand lọ́sà ní orí àìwé kékeré ládùúgbò wa ó dẹ̀ mú ọ̀hún ẹ̀nà lọ́ní àbí kọ́bà ẹsẹ̀ méjèèjì ọpọlọmọ ọgá tó wà ilẹ̀ rẹ̀ ọgá tó wà ilẹ̀ rẹ̀. ee ẹ máa gbẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ fún yín káwá gbà pé wàá ṣèṣì ni sọba ẹ kó dúró kó tẹ́kẹ̀ ọmọ yẹn ó kò ṣe bẹ́ẹ̀ ó sálọ ẹ̀rú máa bì bẹ́ẹ̀rù ṣe bá ẹlẹ́mí kọ́ni máa bójú ẹ̀jẹ̀ jù. kí lè fẹ́ ká ṣe é sìn ọdún tán. thank you solution ni solution ni a da fún yín aláyé farabalẹ̀ solution lọ́nà fẹ́ mo máa bójú ẹ̀jẹ̀ ní súnmọ́ àmọ́ pèsè kókóró sọ̀rọ̀. solution la fẹ́ solution ni wípé. ọmọ tó gbá ó ti wà lọ hospital báyìí wá tẹ̀lé wa jẹ́jẹ́ báyìí kó wá lọ wọ ọmọ tó gbá lọ síìtù. ọ̀tọ̀. kò dẹ̀ sanwó bíìlì ó tán dẹ̀ máa lọ. bí bẹ́ẹ̀ kọ́ èmi sọ̀rọ̀ mo máa bójú ẹjẹ́ yìí. o ti tẹ̀lé ẹnu òwe rẹ ní ẹ. o ti tó tó o ti tó o ti tó. ẹ gbọ́dọ̀ bọ̀ lọ́jà yà. ẹ gbọ́dọ̀ bọ̀ lọ́jà yà ní sùúrù. sẹ́yìn ah, lẹ́mọ bí ni. ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ kó tẹ̀lé yín àbí. kó tẹ̀lé wa kọ́ nìkan kí ọwọ́ báyìí kọjá ẹ̀mí ọmọ ọlọ́mọ ló ṣe kọ́kọ́. owó ṣe problem owó ò ṣe problem. darling darling ẹyẹ máa lọ síbi tẹ́ ẹ̀ ń lọ òun á tẹ̀lé wọn. pẹ̀lú àwọn kìnìún yìí. máa tẹ̀lé máa tẹ̀lé. kí ni sharp object wà lẹ́nu kọ́kọ́. kò sí kankan máa wọ kò sí kankan máa wọ ìrẹ́ mi lábílẹ̀ bílẹ̀ kò sí kankan máa kò sí farabalẹ̀. alaye filẹ fúlẹ lẹ́yìn sókè ẹjọ́ tẹ̀lé wa sí fúlẹ ya ẹjọ́ tẹ̀lé wa alófẹ tẹ̀lé wa. gbéra gbéra gbéra gbéra nisu nisu nisu ẹsọ ẹ bá nọ a. ẹnu ẹnu sakọ nínú ooru. wàhálà ẹ gbọ́ o jákòjá lè wà gílẹ̀. ọ̀kadà àwọn ló máa wà. kó máa bọ̀ lọ́dọ̀ mi. ẹ sà owó kọ́ owó kọ́ owó lọ́sẹ̀ kọ́kọ́. ó máa wá báyìí wáìbí máa bá yín ẹ má ẹ ra ẹ ra ẹ ok um, daddy ẹ̀yẹ́ máa lọ síbi táyì lọ ẹ̀jẹ̀ kẹ́mi táyì lọ change kí ni wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn. E qual meu eu? ẹlẹ́rìn ìpín ọmọ tó mọ oyún ìgbín nínú ìkarahun má fi bí pe rẹ má fi rẹ pe bí má fòlòlò fún ọ̀hún bó bá ti rí ni wí fún mi. ìrosùn méjì. sẹ́ni tó mèdè àyàn bí òun ṣẹni tó mú kọ̀ǹgọ́ ẹ̀ dání. ó yẹ kí n lọ rí bá ṣọ́wọ́ yóò dẹ̀ ní lẹ́yìn. ọ̀fíìsà ẹ̀yìn ẹ̀yìn wo ló fẹ́ ní ṣé èèyàn mọ̀ pé gbòǹgbò tó bá fẹ́ kọ ní lẹ́sẹ̀ dánilépo ni téèyàn bá gé kúrò kò sí nǹkan kan tó bá dì ń bẹ̀ ah, ah, ah, àbí ẹ̀ lè ṣàwọ ẹnu ni. ẹ pa mí lẹ́yìn madam ẹ̀yin lára mi ń já fún káwọ́ má lọ tọ̀dọ̀ yín yá. èmi láéláé kò sí nǹkan tó jọ. ok ṣé mo pè ṣé tẹ́ni kí bá ń ṣe kò ń ṣe é kéré ó dẹ̀ máa ná lówó èmi náà mọ̀ <laughs> ẹ relax ṣe gbọ́ kò béwu dé èmi gan ti múra yín wá ah. excuse me. um, ẹgbàálẹ̀ as part payment as soon as tẹ bá parí iṣẹ́ mi tẹ bá ṣiṣẹ́ mi dáadáa iyekíye tẹ bá fẹ́ ẹyẹ mention ẹ màá wá balance yẹn o. Ah, okay ẹ fọkàn balẹ̀ ọlọ́run fún àṣẹ àṣẹ máa ṣe irúṣẹ́ báyìí. really bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àyè máa wọ̀ ẹ̀ ẹ máa wọ̀ ẹ máa bá ń ṣe ẹ kọ́kàn yín balẹ̀. ọfíìsà <laughs> ẹ burú gan o. ẹjọ́ wa kọ́ situation lu iná ni ọ̀nà àtijọ́ ni. ọlọ́run mm, mm, máa pèsè fún yín <laughs> ẹ ṣé mo dúpẹ́. okay all right. スペシャル あ。 gbàngàn rúgbà. ṣùgbọ́n kò fi gbogbo sàn rẹ̀ rí. ó dà yá wa. ẹ ǹlẹ́ o yá wa. fáfúnkẹ́ bò ń. dáadáa ni yá wa. ṣé o sì ojú ìmọ̀ ọkọ rẹ lọ. mo ṣàkíyèsí nǹkan kan pa àbíkẹ́ ni ìyá wa. kí ni nǹkan náà. gbogbo àgbo ẹ̀rọ tí mo máa ń fún wọn mu kì í mu tiẹ̀ yóò padà tú dànù ni. bẹ́ẹ̀ ni ìyá wa o kì í mu èmi náà ti ṣàkíyèsí ẹ̀ tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ bá yẹ fún tiẹ̀ mú báyìí ni ó mọ̀ tú dànù àwọn tó kù rẹ̀ àwọn sì mú mu tiẹ̀. ọ̀dà ẹ má ṣe yọ̀hún ìwà wa mọ̀ lọ ìrì àwọn èèyàn rẹ̀. mú ìyá wa mọ̀ lọ o ṣe káre. ọ̀dà kò sí wàhálà. mo dákun ẹjọ gbẹrù. ẹlẹ ẹ ń gbéra ah, ah, yìí. ẹ dákun gbẹrù mi jẹ. ojú tó pa wó. ẹ ṣeun. a ah, kún fáyà kún iṣẹ́ ọlọ́run tóbi o. èsè orí kó dami sí láàrin. Ah, ah, bàbá ìgbà tí ìṣe pé jù mí fọ má ṣe dá mi sí yín lára. Ah. ṣé n tó yẹ kó o sọnù. bàbá mi ò ṣe sì dá mi sí yín lára jàre. ojú mi ò. kò pẹ́ jà ni ẹja kẹgbà ò ní wọnú igbó kò pé èmi ò fẹ́ báwọn kúkú ọ̀wọ̀wọ̀ èdè ọ̀rẹ́ kó jẹ kúkúrò lórí mi èdè ọ̀rẹ́ ẹlẹ́dàá mi ẹ̀kú sí ẹ̀bínú ẹ má bínú rárá mò ń sàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan nínú ilé ni mi ò jẹ́ kí n tètè yọjú sí o ṣé o ṣé o. ó má bàa sinmi odù tọ́là ìwọ la wá rí ọmọ yìí pé wàá wo àwa náà á wo tá a bá sì wo dáadáa wo gbọ́dọ̀ gba nǹkan tì lọ́wọ́ á wo tí ń bẹ láàrin ìwọ àti arówó ṣafẹ́ ńlá fẹ́ kó di àfìsẹ́yìn tí ogun alárè fi sọ. ẹ máa gbọ́ wọn. kí ni ẹ ṣe yín rí láyé yín tẹ́ fi kú ẹ má bàrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá dọ̀ mi mọ́ kí ni kí ni tẹ́ mì kí ni tẹ́ mì tẹ́ lé su ẹ sọ̀rọ̀ yín gidi tẹ́ ẹ bá fẹ́ kẹ́bọ̀ dì mẹ́rù yín. ọ̀tọ̀ odutẹ́là kí la gbé kí lójú à ń jẹ́ kúrúkọ́tọ́ náà wo gbọ́ náà kí ló rù gan tó ní ogójì èèyàn lè sọ ẹ́ ta ń gbẹ̀rù ẹ̀ gan èmi ta ni kí lè jẹ lọ kí lè jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn kan tó ṣe ní wọn lè sọ́lọ́dẹ orí yín fẹ́ burú ni òdútẹ̀là ọbàjẹ́ o taniọ́ kí ló jẹ́ mọ́ má kàrún onírú o tọ́ bá kàrún onírú ọ̀rìjà roro tọ́ bá fọ́tíwẹ̀ ọ̀rìjà ìsinsin tó o bá fèjè wẹ̀ ọ́rí ìjà àwọn ìyá mi òṣòro mọ́ fíà. èmi daniel odùtẹ́là wọ́n bí ọ léèrè kínní kan ṣé táwa mẹ́tẹ̀ẹ̀ta ìbá bá dáná oúnjẹ fún ọ sóò lè dájẹ́ tán ni. ẹ gba gbègbè yín tẹ́ ẹ bá dáná kò tó mi fín mú. ní wọ. bẹ́ẹ̀ mo wí fún ọ. tẹ́ ẹ bá sì ṣe kọjá agbára yín láàrin òkè ó dilẹ̀ mọ́ yín. báyìí lónìí wọ́n sì àpàtà hàn tí wọ́n fi aṣọ kú tí wọ́n fi bù ọ́ la wọ́n mọ̀ wípé bí tó bá kún wá èèyàn tó tún síbẹ̀ ò lè dámú pápá bá kún wá pọ́ ẹni tó rọ síbẹ̀ ò lè dámú ta ni ọ́ kí ló já mọ́ oògùn wo lọ́mọ̀ tó o bá mọ dúpẹ́ o ò lè mọ dùgbẹ́ tó o bá sì mọ dùgbẹ́ o ò lè mọ dùgbẹ́ dùgbẹ́ tàdán ọ̀rọ̀ lókè torí tó o bá ku ọwọ́ kan kàdán àdán afirọ́gí wọ́n bi ọ́ léèrè kìnnì kan torí mo ti ṣàwọ̀ alárárí tí mo mú kété bọ̀ mo ṣàwọ̀ ajérò rí mo mọ́ fìrà bọ̀ àfirà ni mo mú bàbá òun wọlé bí wọn bá jáwọ́ tó gbójú ni tó fi pèkọ àwọn ìyá mi àbẹ̀mí jókòó lóòtú fẹ̀ wọn bí wọn léèrè kinní kan mélòó ni jagunjagun òde ayé mélòó ni jagunjagun òde ọ̀run. márùn ni hàn márùn ó mà márùn. ìkíní kí lorúkọ rẹ̀. ẹ̀mọ́ làárọ̀. ìkejì ńkọ́. ẹ̀ka omi sùn. ẹ̀ka táwọn ńkọ́. ajakun. ẹlẹ́kẹ̀rin ẹ̀wẹ̀. ọ̀lànà ẹ̀ wọlé ẹlẹ́ẹ̀karùn-ún ìdágó ti gún mọ́ lẹ́sẹ̀ lóògùn. ọmọ ọmọ wèrè ni. orí yín burú ti yín ti ta. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gòkè kó wọlé náà. gidi ẹ bá rí bẹ́ẹ̀ ẹ ti rí. tálàǹtà kan bá ta tiẹ̀ atadina bẹ́ẹ̀ lẹ́hìn bá ta tiẹ̀ atadina. ẹ sọ̀rọ̀ ayé lẹ́kọ̀ọ́ ó ń bá wa ṣeré. ẹdí ẹyin lókun. kíta ní ọba wa dira wa ń kọ́ kí ló máa ṣẹlẹ̀. èmi ò mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ dáwọ̀ gan kí ló fẹ́ ṣe. ẹdí ẹyin ó ń bá wa ṣeré ni. ṣé wọn náà sọ wa ni. olùkà sọra wa. gbogbo ilé tán olùkà sọra wa lókun. ó yá ajídéra wa. lẹ́yìn wú ní sẹ́fì orí àbá. àwọn lọ bí èrè. sẹ́wà lọ ìwà lọ ìwà lọ sàtọ̀nà wa débi ńgbà tó lọ wájú. tẹ́lẹ̀mí. ẹnu ti kó máa. ibi tí n bá ti wọ́ yín gbà ní kẹgbà bàtà àbúṣe ọ̀rọ̀ mi lọ bàtà àwọn dàdàǹgọ́ ní àyà máa kò yín o àyà kò yín púpọ̀ ẹ wá bẹ́sù jẹun láwo ah. ṣé ẹ ti bá kú bọ́wọ́ rí tí ń tirú èrú yín ò ṣeé sà. òdìdé òròmọdìyẹ ni wọ́n wá ká ìjọ ọdún tó bá bà lẹ́yìn àkàlà máa tó lẹ́yẹ bẹ́ẹ̀ lẹ́yẹ lọ́wọ́ rẹ òkò támọ̀rán mo sọ kò pa wọ́n mo sọ kò pa wọ́n ibikíbi tẹ́ ẹ bá wà ó lè lè kú kó máa mú yín àgàrà ọ̀run kó máa dà yín wò ẹ bẹ̀rẹ̀ iná ògiri àràfàrà lẹ́yìn ọ̀pá ọlọ́pàá níran ọlọ́ta ní máa pa ikú ni wọ́n wá ká ikú ti dé ẹ ti sàgbákò ẹ ti sàgbákò ẹ máa lọ rún yòówù ẹ̀kún náà ẹ bá ń bẹ̀. bàbá o bàbá bàbá ọlá kan ni o ọlá kan kí ló ṣe láìka ọlá kan kí ló ṣe. kí ló ṣe bàbá kan. bàbá ọlọ́run náà ti kú. kí ló ṣe. mo bẹ ọ. ọlọ́run ló kú bàbá. ó kú. Ah. bàbá ọmọ mi tó dé kú. wọ́n ní láì tó ti kú ó ti kèmí nìkan. inú ilé ayé wo lè lè yọ. ó kèmí nìkan ojú dá ló bá wọn ti pa wọn tó wá kèmí nìkan báyìí ojú dá ó ti tán. Yíṣ. you. ni ọ́ ìkà ni ọ́ apanilẹ́kúnjalè sì ni ọ́ pẹ̀lú. èmi. bẹ́ẹ̀ni kí nìkan tó bá tún dánwò tó ju ìtọ́ ti dánwò yìí lọ ìwọ apààyàn yìí agbàyàrá dáadáa ìkà ni ọ́ tẹ̀lá ìkà. èmi èmi ló kì tó bá òun. kí ló bá ṣe tẹ̀lá kí ló bá ṣe ìwọ apanilẹ́kúnjalè ìkà agbàyà. èmi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tó ń tẹnu rẹ jáde ń ọkọ tó fẹ́ sílé wọn bípin lápínkù rẹ rẹ kó sọ̀rọ̀ ẹ̀wájú mi. Hmm. tẹ́lájọ́ bíi mo wò mọ́ aláwa tí ọ̀rọ̀ tó sọ̀hún ò bá ti sọ mí mọ́. kí ló ń ṣe tẹ̀lá kí ló bá tún ṣe fún mi tó kọjá ogun ilé tó ti ṣe lọ ó pa mí jẹ àbí ó yá pa mí jẹ ìwọ ọ̀kadà dáadáa tí ó rí bó ṣe wà inú igbó ló yọ kó máa gbó ọjà gbó gbó gbó ìwọ ọ̀kadà dáadáa àgbàyà yìí. bẹ́ẹ̀ ni tẹ̀lá. èmi ló yan kó àtàkà ọ̀rọ̀ láàárẹ̀ tó bá Ah! Ah! kúrò níbi tẹ́ ẹ wọ iná jó ẹ gbóná kéré ta ni mo parí inú rẹ yín o tẹ́ ẹ fi rí mi tẹ́ ẹ wo. kò sí kò sí bàbá kò sí. àbúrò ariwo sàfẹ́kọ̀ yìí. èmi náà ni Àlàní. ẹ̀yà àdúró báwọn ẹ̀dúró báwọn ẹ̀dúró báwọn. mo ní sẹ́tì ńlọ́rọ̀ yín. ṣáwa bàbá. bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ̀kọ́ yìí sí ẹ kọjú bẹ ẹ wà máa lọ ẹ lọ tẹfẹtẹfẹ ká máa lọ ẹ lọ gbárí tẹ ẹ bá rómi ẹ dúró ẹ tọ odò ká tọ sódò ẹ ẹ pamọlẹ. bàbá bàbá ẹ dákun ẹ ẹ jọ. lọ́lọ́ tiri. ẹ ẹ má jẹ́ mi ò lọ bàbá ẹ jẹ́ bùrẹ́ ẹ jẹ́ bùrẹ́ ẹjọ́ mọ̀dé ló tẹ̀lé wọn. ibi tí wọ́n kọjú sí máa gbàbẹ̀ lọ. kí mo lọ sí ibi tí wọ́n kọjú sí. báwo bá lè kún àwọn olóyún. kẹ́ wá. Um. ìyá wa Àbẹ̀ní kí ara Àbíkẹ́ kó yá làwa náà tó lè gbóríyìn o ṣe rí lórí ọ̀rọ̀ Àbíkẹ́ yìí ni bàbá rẹ̀ kú lé lórí bínú sí bẹ́ẹ̀ sí ìlú ti wà nígbà ìyá rẹ̀ ti kú ó sì ní ẹran tá a bá fàfàfà tí ò já òun là ń pè nọ́mọ̀. bẹ́ẹ̀ ni ìyá wa ah. àfi kára Àbíkẹ́ ó yá ni o kẹ́ ẹ bá wa ṣe kára rẹ̀ kó yá tó bá jẹ́ ti owó ni àáta méjì nínú ilẹ̀ tí bàbá rẹ̀ fi ilẹ̀ fún. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ owó rárá o kódà ọ̀rọ̀ ẹ̀mí ni bí mi gan alára ò bá sì wà múra ìfì ẹ̀mí ara mi dì. ìyá wa ṣé lóòótọ́ ni odùtẹ̀lá lóògùn ni àti pé ṣé lóòótọ́ ni ó lóògùn jù yín lọ ni. <laughs> èmi kẹ̀ bí irú mi bá pẹ́ gbẹgbẹ̀rún odùtẹ̀là kò tó fi ń mú odu tela odùtẹ̀là tẹ̀ ń wò ó ẹ̀ẹ̀mẹ́rìndínlógún ọwọ́ ọ̀fá níyà rẹ̀ bí tó dúró ó sì ti á wà ń ògbójú ọdẹ ni bàbá rẹ̀ babaláwo sì tún ni kódà odù nbe méjì ń bẹ láyà rẹ̀ bí wọ́n ti bímọ nù sẹ́yìn náà ti wá rí i pé yìí ṣe èèyàn èmi tí ẹ̀ ń wò yìí odù tẹ̀là ló ṣekú pa ìyá tó bí mi lọ́mọ nítorí wípé ọmọ ìlú olúgbòdì ni èmi náà òun ló gbé mi dé ìlú tí mo wà yìí tó bá wá rí bẹ́ẹ̀ bí odù tẹ̀là bá fi lè bá alábàápàdé ọwọ́ mi níbi iṣẹ́ tó ṣe kù ẹ̀mí tèmi náà ò dé ewu ń àṣàlẹ̀ káwọ̀ dìde òròmọdìyẹ ni wọ́n wá ká ìjọ òkúlù tó bá bà lẹ́yìn àkàlà máa tó lẹ́yẹ bẹ́ẹ̀ lẹ́yẹ lọ́wọ́ rẹ kò dámọ̀ràn mo sọ pé pa wọn mo sọ kò pa wọn kíbi tẹ́ ẹ bá wà ó lè lè kú kó máa mú yín àgàrà ọ̀run kó máa dà yíwò ẹgbẹ̀rẹ̀ dídí iná gírí àràpàrà lẹ́yìn ọ̀pá ọlọ́pàá níran ọlọ́ta ní máa pa ikú ni wọ́n wá ká ó ti dé ó ti sọ̀gbẹ́pọ̀. Ah! fúnkẹ́ ọlọ́rẹ̀ bomi wá lódò dákun bọ́ bá débẹ̀ mọ́ ru o bu lọ́wọ́ kan lọ́gán kọ́ sí mọ́ ọ̀gọ́. àgbẹ̀rù. ó yà wá. gbogbo wọn pátápátá lóògùn tí ó kù náà omi tó bá wá rí látara rẹ̀ òun lọ́ọ́ rẹ̀ kọ̀ǹkọ̀ǹ sí fún dídí ọjọ́ méje gbáko tó bá wá di ní ọjọ́ kẹjọ ó yọ kúrò nínú rẹ̀ òun ló lọ rèé fi wẹ̀ fún lódò káre gun kó kúnná o kàn sọ tẹ́kítẹ́kí gun dáadáa gun. Abẹ́ni Abẹ́ni eh, Abẹ́ni bàbá Abẹ́ni mo fẹ́ lẹ́yìn bàbá ọmọ mi ò gbé kú mo ní mi ò gbé kú mi ò gbé gúgú mi gbé gúgú ma fẹjọ sí ilé sànà mi ò gbé gúgú mi ò gbé gúgú ma ní tọ́kọ fẹjọ sí ilé sànà abẹ́ni nítorí gbẹ́kú lọ́wọ́ yàn òun máa tó lọ́pàá kó gbogbo iye ọjọ́ máa tó lọ́pàá kó iye rẹ̀ mi ò gbé gúgú mi ò gbé gúgú abẹ́ni. abẹ́ni gbà wá o wàhálà ti dé ìlú ti gbàgbé ọ. kí ló ṣẹlẹ̀ ó mọ̀ ṣọwọ́ alẹ̀. aṣọwọ́ alẹ̀ ọkọ̀ òlu la mú wa àfi gbọ́dọ̀ múrin lọ́sàn-án gọ́gọ́ èyí torí ẹ̀ láti ní kó tó wà lẹ́ báyìí tó bá ti bọ̀ báyìí ká máa mú bọ̀ èèwọ̀ ni òun rè ẹ bẹ̀rù tí ọwọ́ ọ̀tẹ̀ là ní o Àbẹ̀ní ah! gbà wá o gbà wá báyìí Àbẹ̀ní gbà wá. <laughs> Ah! odù tẹ̀là ọ̀ sì rántí àtúbọ̀tán. kò rántí àtúbọ̀tán àràtọ́run ló ń dá gbogbo ìlú ló ti parun. ẹ wo ẹ̀yin olóyè ẹ ti wọkọ̀ sún àwa ṣọ̀gbọ́n náà ẹ mọ̀ fi mọ́ra ni ṣé rí ẹ wàá gbé baálẹ̀ lọ síbi tẹ́ ẹ ti gbé bọ̀ ẹ gbé padà. Àbẹ̀ní jọ̀wọ́ òwe nídùú àbí ẹ má ṣe bẹ́ẹ̀ má jẹ́ kí baálẹ̀ wá wọn jà. ẹ dákun ẹ má sì rí gbọ́ o èmi ò wí pé n ò tọ́jú ọkọ ìlú o ṣùgbọ́n agbára mi ò kà ní nítorí wípé ẹni tí odù tẹ̀lá bá ti fọwọ́ bà <laughs> àbákú báyìí la ṣe wúrẹ́ o kódà kó ní tòun ó lóògùn bí àrọ̀ ni kó lè rí wo àyàfi tẹ́lẹ̀ dùà tó bá gbà àkóso ayé òun tọ̀ ló. ṣé pé kò sí ọ̀nà àbáyọ kankan báyìí hmm? ọkọ̀ ọ̀lú ọkọ olú ẹ má gbé lọ. ọkọ olú ọkọ olú ọkọ olú ọkọ olú ọkọ olú ọkọ olú ọkọ olú. bàbá olóyè. mò ń jẹ́. ẹ fòrò rìn ṣé ò sí. Ah, kó bá lè dání hmm. ìlú ti dàrú ẹni tó ti kú ti kú ẹni tí ó ti bugi jẹ ti bugi jẹ kódà bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí àṣùbálẹ̀ kọ́ ni ó ti bugi jẹ ó sì báà mi náà ló dán gbogbo ilé ìwò. Hmm. bẹ́ẹ̀ ni sórí bí mo ti ṣe ń sọ̀rọ̀ ìdílé arówó ṣàtẹ́ gbogbo wọn pátápátá ló ti kú ìyàwó rẹ̀ tó sì bẹ láàyè kò gbọ́nà bẹ́ẹ̀ dẹ̀ ni kò lè sọ bẹ́ẹ̀ ni. ti ṣe díẹ̀ èmi ẹlẹ́ran ara gan mo ti gbàgbé ah! ṣó yẹ kí bàá mi tún máa dojú ìdà kọ ìlú tán ti bí wọn lọ́mọ. màá bínú sí bàá mi. dákun má bínú. wọ́n tó ṣe yìí. dákun dákun má bínú dákun jẹ́ ká wọ́nà tá a fi bẹ bàbá rẹ ni tó ti gbọ́ mi. Eh, bàbá olóye kí ló ń fẹ́ kí mi ṣe sí báyìí. fàfúnbi kí la fi bẹ̀ wọ́n kí la fi bẹ̀ bàbá rẹ ìyẹn gan-an la fẹ́. náà la lè sọrú yẹn fún ọ ọmọ ẹni la lè sọrú ẹ fún bínú bá bí mi tán tí n bá ti rí kuru funfun ẹ̀rọ àwa pẹ̀sẹ̀ kò bá tinú mi jẹ́ kò gbàgbára tí ń bẹ lójú san àmọ́ mo fẹ́ kẹ́rù ọba yín mo fẹ́ kẹ́rù ọba yín wò dáadáa ó kọjá ṣe ọjọ́ ọ̀rọ̀ ọ̀tàn babaláwo kí babaláwo. pé kíní yóò ṣiṣẹ́. bàbá ó máa ń ṣiṣẹ́ ṣe bí bàbá mi ni wọ́n. ẹja kanlẹ̀ fún awo awo awo. àwọn wèrè wọn ló. ó láwọn àwèrè ó láwọn àwèrè ó láwọn àwèrè ó lọ ra ó bàjẹ́ àwọn oúnjẹ ẹ̀rọ làwọn ayé ọ̀sẹ̀ bí rẹ̀ ó láwà àwẹ̀ ó láwà àwẹ̀ ó láwà àwẹ̀ ó láwà àwẹ̀ ó láwà àwẹ̀ ayé mi ooo lódùmarè o. wọ́n rí èsì mọ́gbọ́n tàbí èsì mọ́gbọ́n tàbí ẹ̀wọ̀n rà ọ̀rọ̀ ló kọ́ tá a kórí ọ̀rọ̀ ló kọ́ tá a kórí èkìrì mọ́nù parun èkìrì mọ́nù parun ló kọ́ tá a kórí di ara mọ́nù parun nàrẹ́wọ̀n ló kọ́ tá a pé pa. gbẹ́gì gbẹ́gì wọ̀. gbẹ́júlẹ̀. Ah, gbẹ́gì ni jùlẹ̀. gbẹ́júlẹ̀. báwo ni <laughs> tẹ́lẹ̀ mi kọ́ <laughs> mi. Ah, aṣọ òdodo ẹjẹ́ ká aṣọ òtítọ́ o ká aṣọ òdodo ẹni ṣòtítọ́ ni máa lẹ̀ ń pè ó ká aṣọ òtítọ́ ká aṣọ òdodo ẹjẹ́ aṣọ òtítọ́ o ká aṣọ òdodo ẹni ṣòtítọ́ ni máa lẹ̀ ń tò ó ẹjẹ́ aṣòtítọ́ ká aṣòdodo ẹjẹ́ aṣòtítọ́ o ká aṣòdodo yẹni ṣòtítọ́.